ah wọ́n ti ń flag lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dé kí ló dé dẹ̀ ń flag mi ilé ara ẹ̀yìn. fẹ́ ṣògbóni wọlé àwọn èèyàn ti gbóni wọlé. Oh my God. Gígégédé. Bàbá òun la. Hey! Baba, Baba, ọmọ kan tó ṣẹlẹ̀ love you mama love you too. ìdí jẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀ ni ni ọ̀rẹ́ ni. Àyìndé Adélẹ́gbọ̀n yẹn Ojúṣàgbọ́lá though though I just want to do this chat it's not going to more than thirty minutes I promise you it's going to be bam bam bam bam bam but thirty minutes only thirty minutes I want to say some things you know maybe it's something you don't know I'm going to tell you today. Mm. Father, in Jesus' name, my daddy, my Lord, Heavenly Father, I thank you. I worship you for this hour once again. For what you're going to use me for right now, my daddy, take glory and adoration in Jesus' name. Èyí tí mo fẹ́ wí lónìí ní ìrọ̀lẹ́ yìí lórí eléyìí ẹni tó bá lò máa gbógun tì mí Ọlọ́run jọ gbá wọn wọlẹ̀. Mo gba àwọn àṣìbàyè, ó gba àwọn ẹni bí wọ̀nyí. Lórúkọ Jésù Lord, ká wọn lọ́wọ́ kó olú àbágbára wọn jẹ́ ọ̀run dójú tì wọ́n. Lórúkọ I cover myself blood of Jesus, my daughter blood of Jesus. I declare this platform open in the name of the father the son and the holy spirit etí yẹ ìgbọ́ àti àyàgbà ṣe fún àwọn ènìyàn olúwa fi fún wọn ó ṣé o bàbá má jẹ́ nsú má jẹ́ nsú ohun tó fẹ́ kí n sọ má jẹ́ nsọ bàbá tó fẹ́ kí n sọ gangan ni kò jẹ́ nsọ bàbá mi àti ọlọ́run jẹ́ kí àwọn èèyàn ní etí láti gbọ́ àti ọkàn láti understand àti láti gbà ṣe olúwa mo dúpẹ́ tó pẹ́ ti gbọ́ àwọn àyè títí láéláé jésù àgbàrà wa àmín ebi ń pa mí mi ò mi ti jẹ dínà látàárọ̀ tí àti àwọn some snacks ni mo jẹ láàárọ̀ mi ò tí jẹ nǹkan kan ẹ wò fi kí nìyẹn sí low mo máa tètè ṣe something ẹ ti rí táìtù mi Wàsíù Àyìndé àti olórí ah, Aláàfin of Ọ̀yọ́ kábíyèsí o ikú bàbá yèyé akọ̀dárúkọ yín bẹ́yẹn bẹ́ẹ̀ ni hmm. àwọn èèyàn máa wò pé kílẹ̀ ọtí tó bá ti fẹ́ sọ báyìí o gbowó kan ń lọ lórí kèrèǹdò bí mo ṣe fẹ́ ṣí ẹ̀ kìíní ṣe mọ̀ pé tó bá parí fídíò tó fẹ́ ṣí àbí tó kàn tẹ orí kìíní no it take you to people that is online a lot of people that is online you understand me you know ẹ jọ ẹ mi share one thing tí mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ hmm? number one kí kia ba lè kí àyíǹde uh, is learning and is learning is a learning time when you do things when God wants to correct you about something they go you know what they retreat you know mommy mommy love you I love you too I love you I want you to be my boss <laughs> ẹ jẹ́ ń lówó ná jẹ́ kówó dé dáàdì mi ò tí ì fún mi lówó <laughs> jẹ́ kówó dé <laughs> okay how was your day fine o eh, that's it is there this period is learning you know why and i don't want to according to the spirit of God in me kéèyàn kàn wọn kàn máa rántí kan àbí kó máa kàn bá àwọn kan pariwo àwọn èèyàn you know àwọn kankan wà tẹ́ pé ìwà kan wò tó bá kàn ti wò báyìí ah it's not by mouth it's not by age it's by what you carry you don't talk to some people you don't answer them and you know what Igbo people say silence is the best answer for a fool you getting me now mm. you getting me now some people they are going to suffer What? Go ṣe tẹnu whatever you sow you repeat. okay but mo kọ́kọ́ fẹ́ mo fẹ́ kọ́kọ́ sọ nǹkan kan fún a lot of people ngbà tí mo kàn lọ sórí iṣẹ́ àtẹ̀mọ́ wa lọ sórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo kàn ń gbọ́ pé some people begin to talk ní mi ò mọ ẹni tó tiẹ̀ ń sọ̀rọ̀ yẹn bọ̀ mo rí pé ẹnìkan láti America ọ̀rẹ́ ẹnìkan ṣá I don't want to mention people's name you know understand because tó bá dárúkọ èèyàn ó lè ta sí ẹ téèyàn bá lè ta sí mi tó bá tiẹ̀ bú mi I no send any message yìí tọ́nà bá ní kí n ṣe lèmi máa ṣe if you abuse me I no send you message and if I finish you want to carry my blog and blog it again or I mean and talk again that's your own ajíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ òṣèbí ọ̀yọ́ tèmi òṣèbí bàbá ẹnìkan ọ̀kan bẹ́ẹ̀ ni hmm, nǹkan tí mo fẹ́ sọ rèé kábíyèsí kú bàbá yèyé kò yẹ kí n gbórúkọ yín síbẹ̀ bọ̀ ti wàsíù àti olórí aláàfin láyéláyé ẹ lọ gbọ́ dáadáa wàsíù àyìndé kò ń ṣe ìyàwó kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ nìkan kò lè fẹ́ ìyàwó ọbakọ́ba òun fúnra rẹ̀ mọ̀ èèwọ̀ ni but some people they just want to talk they just want to talk because no knowledge no they no see things ọjọ́ orí kọ́ là ń sọ àyìndé wàsíù k1 the ultimate kapodi tuti olúọmọ federation mayegun gbogbo general kò ní fẹ́ ìyàwó ọba kankan ká tó wá sọ pé ọba ọ̀yọ́ èèwọ̀ ni èèwọ̀ èèwọ̀ ọmọ yorùbá ilé ọba náà ti bí mi èèwọ̀ ni àníbò náà dẹ̀ ṣe ṣe yẹn bó ṣe wà yẹn ọba ni toró ti bọ́ ba jẹ ó ti bọ́ ba mọ́ ó ti wọ ilé ó ti dé ó ti ipò ọba ló wà èyí táwọn ọba ń ṣe ló ṣe if you don't know he is a spiritual person he is a warning abomination kò ṣe ìyàwó but you know what that i don't want to talk i don't want to mention people's name i don't think i dey fear anybody but iṣẹ́ pọ̀ wájú mi èmi ìrẹ̀fẹ́ kéèyàn distract mi ẹjọ́ tó wà wájú ọlọ́wọ́ kọjá ẹjọ́ sìgá àti gbó ẹ ń mi bẹ́ẹ̀ yẹn me i don't get time for nonsense some people go dey àwọn dáadáa dáadáa kan máa pè mí ọlọ́wọ́lá why you do this ọlọ́wọ́lá ṣe kíkan me no dey get time for rubbish yo. if i say if you talk, if you talk to me too much if i just shame i no dey even dey watch people some people dey irritate me okay they dey irritate me i go just sit down you understand me and if i just hear if somebody just cut small i come hear say you talk i no go answer i go curse you i go pray curse you you go see the host of heaven will beat the person eh? okay so àwọn nǹkan pàtàkì lọ́lọ́run gbé sí mi lọ́wọ́ bíi pé kéèyàn fẹ́ ṣe nǹkan tí ò dáa kó try láti correct ẹ̀ sọ́nà when I rebuke one ọ̀tọ́ ni mo ló ṣẹ̀ mí of course you know àníyàn kò dẹ̀ mí pé bóyá ẹ eh, mo máa sọ pé kó kú àbí kí n fi sí ìfẹ́ ọ̀tá no But pé ó fẹ́ ìyàwó ọba kò lè fẹ́ èmi ti mọ àwọn ìyàwó ọba tó ṣe sí dáadáa a máa kọ́ ni pé aya ọba rúwọ́ wà ìjó ni ó bá mi jó aya ọba ìyẹn wípé èèwọ̀ ni ìyàwó tiẹ̀ gan ìwọ́n torí ẹ̀ bó ṣe wà yẹn kò fẹ́ tó ń ṣe ṣìnà because ọba lòun náà ẹnìkan tó ti wọ́n ti so wọ́n ti fà lè ọ pé ìyàwó ọba máa ń lálè lára ni àlè wà lára ìyàwó mi ò lè sọ àwọn ọmọ ọba ó lè jẹ́ṣẹ́ ìyàwó ọmọ ó lè jẹ́ṣẹ́ àwọn ọmọ ọba ó sùn gbòòrò ó jẹ gbòòrò dáadáa kì í dẹ̀ ṣe òun nìkan ló máa kọ́kọ́ ṣe nínú olórin bọ̀dé mọ̀ tó ṣẹlẹ̀ mo sorry gan you know when people love you at times they abuse you too much wọn ò nílè hide because wọ́n ṣe sí ẹ ògbé súnmọ́ wọn mọ́ kì í ṣe bí èmi o ṣùgbọ́n tẹ́lòmíì bá ti mọ nǹkan tí míì tó bá ṣe nígbà míì kò ní ṣe i know many things ó ti ṣe ó máa wí pé àbádẹ́mọ̀ ah, kì í má ṣe kì í ṣe nìkan tó burú àbí ọ̀rọ̀ obìnrin náà ni o ṣó ti yé yín mẹ́yẹn ẹni tí ò kọrin gan wọ́n ṣe ṣìnà bíi bílẹ̀ bíi ẹni ẹni tí ò kọrin in tí ó dẹ̀ ní lára ọ̀wọ̀ tó wà lára ìfẹ́ tó ní lára many people tí ò fẹ́ ló ń fẹ́ but àwọn ìyàwó ọba wọn yẹn èmi mà wọn bá tó kọrin fún tọ́jọ́ bá máa jùdí níwájú ẹ̀ adam gbogbo orin tó bá kọ ó nítumọ̀ but you guys don't know tí bá ti ń sọ̀rọ̀ báyìí lẹ́ máa ń sọ good afternoon ẹ ṣí èrè ní tẹ máa ń jowú ẹ ń fẹ́ rẹ̀yàn kó wọ hundred tó bá ti lè kọjá hundred báyìí ó máa máa fẹ́ ti kàrí àyín ni ẹ máa bẹ̀ sí ń pè nǹkan tó fi lọ pè sórí iṣẹ́ ọ̀bẹ̀yẹn náà nìyẹn wọ́n fẹ́ bring it down ni o tó bá ti lè rí gbówó báyìí one thousand torí pé ní orí tiwọn tó wọn bá láwọn èèyàn míì tẹ̀rẹ̀ náà bá ti ra tó bá ti one thousand lọ́dọ̀ wọn rà ni owó tí ò tí ì tómi ń jẹ ráìsì máa lọ ra cry for what tó bá jẹ́ fifty lówó ọjọ́ tó bá dẹ̀ pọ̀ náà wá tó bá interest wọn wọn á wò ó kò sí nǹkan kan tó ṣe mí ẹ̀ ń gbọ́rọ̀ mi bẹ́yẹn àwọn ìyàwó ọba tẹ́ bá ń gbọ́ orin ẹ̀ lóríṣiríṣi orin k one the ultimate tó bá kọ aya ọba arúgbó wà ijó ni ó bá mi jó ó ní ìtumọ̀ pé má ṣe sí mi mọ́ ò ń gbọ́ because obìnrin mi tó bá ń jó tó rí k1 ń jó o á dẹ̀ máa jùdí sí i ó dẹ̀ mọ̀ pé ó gbé kámẹ́rà á dẹ̀ máa fìdí gun níwájú á máa fìdí gun á dẹ̀ máa ní aya ọba ni ó wa ijó ni kó bá mi jó má kàn tiẹ̀ ṣe sí mi má kọ lẹ́tà má tiẹ̀ ṣe anything ẹ̀ ń gbọ́ orin gbogbo orin ẹ̀ ló ní ìtumọ̀ ọba o mi ò lè sọ kó ṣiṣẹ́ ọmọ ní tíátà tó bá wọjú wọ́n bá gbé súnmọ́ náà ni àtàrúgbà tó mi dán mi àtọrúgbà tó mi dán ọwọ́ mo ti sọ́njọ́ yìí ọwọ́ mami bá ti bèrè hmm. ọwọ́ àlímọ̀ ti ṣàdíà àtàrúgbà tó mi dán bẹ́ẹ̀ ni ṣó ti yé iṣẹ́ ló débẹ̀ mo ní kí mo ti sọ́njọ́ yẹn ẹ yé pera yín ṣàngó mọ́ tipátipá la fi ń fẹ́ràn ṣàngó ẹ gbọ́ tipátipá náà fi ń fẹ́ràn ṣàngó bí ẹyẹ pera yín ṣàngó mọ́ àwọn èèyàn fẹ́ràn yín tipátipá lọ́ọ̀fù tó o bá fẹ́ ó máa ba tiẹ̀ jẹ́ nẹ. Hmm. bọ̀t ìyàwó ọba àyíndé ò lè fẹ́ kí n ṣe ìyàwó kábíyèsí wa aláàfin ọ̀fọ̀yọ́ nìkan bọ̀t ní ọjọ́ kan ti jẹ́ oyè máyégún yẹn it make people crazy you know people don't want your good ẹ̀ tó bá bẹ̀ jàbá wọn fẹ́ rí ẹ pẹ̀lú rẹ mọ́ and let me tell you something èmi èmi tó bá ṣẹ̀ mí i will tell you ẹ ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ ń bí lẹ́yìn tó ṣe nǹkan yẹn tí mo analyse ọjọ́ tí wọ́n fi jẹ iṣẹ́ àmànù kìíní lẹ́kọ̀ọ́ náà mo ní à congratulation o you understand me what i mean ẹ bí n bá bínú lẹ́ni tí n bá bá ìdè sọ̀rọ̀ tí n bá tó bá ṣe nǹkan tí ò bá dáa fún mi àbí àmì tí mo bá rí pé ó ṣe nǹkan kan all those things tó bá ń ṣe kó máa dárúkọ kó máa dárúkọ irritate me mo ti sorry àwọn ọmọ kan máa sọ pé dáàdì mi náà ní kíní kan ni kó máa ṣe yánbayàmá i those things i believe honestly i believe mo sorry mi ò fẹ́ tún mẹ́nu bàyàwó ẹ̀ because tó bá yẹn ń sẹ́yìn ó ti ti ọ̀dọ́ anybody tó bá wù ẹ́ o lè tú ṣáàtì ṣe inú ṣáàtì mi that's your headache Eh, bò má sọ pé má ti kúnlẹ̀ má ti bẹ ọlọ́run because ẹni tó wà nínú On yẹn wọ́n Facebook, wá lórí Facebook orí báyìí bíbáyìí bíbáyìí e ah. better for me not to marry for me to marry not to so submit abi for me not to listen to my husband or for my husband not to listen to me we have got to agree you understand me mo ìyàwó ọba kò lè fẹ́ kí ló fẹ́ fi ìyàwó ọba obìnrin ó ti fẹ́yàn tán ni ìyàwó ọba fine ọba ń tọ́jú wọn ọba kábíyèsí o ikú àbáyẹyẹ bẹ́ẹ̀ ni wọ́n mí sí wọn wọ́n lè fọmọ ọba ó ti fọmọ ọba rí ó lè jẹ́ mi ò fẹ́ dárúkọ bọ́ ti ń gbé ọmọ ìyàwó ọba tó wà nínú ilé ọba báyìí báyìí àti tí ò tiẹ̀ tó aláàfin kò lè fẹ́ wọn ẹ mọ nǹkan tó kò lè fẹ́ tọ́mọ ọmọ màá tó lè fẹ́ kò lè fẹ́. ẹni tó bá dẹ̀ ń ṣe kinní náà tó bá ń ẹ mọ̀ pé téèyàn bá ti hate èèyàn he will be looking for the downfall of the person God forbid I don't look for his downfall yeah but some people look for his downfall they looking for his downfall wọ́n dẹ̀ fẹ́ gba wọ́n fẹ́ wò bóyá kó ń bá gbógun bóyá wọ́n lè revoke oyè tó ń gba irọ́ ni. <laughs> àgbàlagbà ẹni tó bá sọ pé. ah àwọn ẹlòmíì wọn ò mọ̀ ní ṣé yorùbá ò yín ni you don't understand yorùbá. ọba gan tọgọ ọba bá wàjà tí wọn ò bá ṣe ètùtù fún ìyàwó ọba ọkùnrin tó bá fẹ́ ìṣẹ̀lẹ̀ burúkú ló máa máa ṣe wọn ò lè sọ yẹn fún àìdè wàsíù tí wọ́n bá ní wọ́n lọ sí ìgbàlọ́wọ́ náà lọ ṣẹ́fà ọ̀rọ̀ ayé mọ́ pé mò ń sọ̀rọ̀ ọlọ́run lé nísìnyí bọ̀ tí bá ní mo fẹ́ ilé ọba náà bí mi ibi tó gbé ọba kọ́ sí nínú ilé bàbá mi ọba mẹ́rìndínlógún ni wọ́n ló ti wàjà nílé bàbá mi ọba ibi tó gbé ọba kọ́ sí wọ́n ti gbé mi wọ bẹ̀rẹ̀ ìyẹn kọ́ mò ń sọ mi ò fi bóòsì mi ìfọ̀ nǹkan táyé bóòsì wọ́n fi tọ́lọ́run bọ̀ tán bá ní wọ́n lọ sínú ìgbàlẹ̀ tán bá ní wọ́n lọ ṣe ifá bọ́n lọ ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe kìíní kan aya ifá igbádá àwọn ọba aya ifá ni wọ́n aya ifá àwọn ọba aya ifá wọ́n ní ìdè lọ́wọ́ àlè ni other person tó bá ṣe torí ẹ̀ ló bá ṣe gbúdọ̀ máa ìyàwó tó bá fẹ́ yẹn mo mọ̀ pé mo sọ létẹ́lẹ̀ kò gbúdọ̀ ṣe ṣìnà torí pé irú ohun tóun jẹ́ irú èèyàn bíi títí ẹ̀ kò gbúdọ̀ bàlẹ́ ìyàwó ẹ̀ èèwọ̀ ni. anybody tó bá lọ ń fi àwọn obìnrin sílẹ̀ ń gbà míì obìnrin tó bá máa ṣe ṣìnà tó bá máa sùn kiri kò ní ṣe because ó dangerous to to to obìnrin yẹn hẹ́ẹ̀tì àti hẹ́ẹ̀tì tiẹ̀ gan-an àti career àti gbogbo ọmọ àti ilé you don't do it it's a it's, it's a taboo you can't it's a àwọn tó kàn ń sọ̀rọ̀ wọ́n kàn ń sọ̀rọ̀ láti ògbọ́n tó gbé ẹ bóyá inú kan ń bíyàn àbí akàn ò ní ẹ̀ àbóyá kìíní kan. people need to be careful i don't ní ẹ̀mí ò sọ nítorí kíní about. you know nígbà mi ti bá tún fẹ́ sọ. So tí bá àwọn tó bá wù kó máa sọ̀rọ̀ mo kàn máa tún wí pé ẹ̀yin you cost things for yourself ọ̀rọ̀ téèyàn bá sọ yẹn but at the same time ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ yẹn you know it doesn't do anything to me àbí kí n lówó kí n fine kí n jẹun kí n ṣe òun sọ̀rọ̀ yìí bò ló ló bá pariwo wá sú ẹ that's your headache ẹnu ti polo àwọn èèyàn mi tẹ́lẹ̀ pé I didn't need to say that one whatever you like you can say about somebody silence òyìnbó ti parí ó ní silence is the best answer for a fool And a fool at 60 is a fool forever. A fool at 50 is a fool forever. So Àyìndé fẹ́ ìyàwó uh, kábíyèsí fún kínní ó fẹ́ fi compensate wọn pé ó fẹ́ o pé ó fẹ́ kó fún un lóyè wọ́n kàn fẹ́ fi bàárín àwọn àti kábíyèsí rú ni kó kábíyèsí má fún wọn fẹ́ kàn máa ṣe kábíyèsí náà mọ̀ náà kábíyèsí fúnra wọn ikú bàbá yèyí òrìṣà fúnra wọn wọ́n mọ̀ náà they know now that it's not possible àyìndé afẹ́ ìyàwó kábíyèsí aláàfin of Ọ̀yọ́ kódà kò lè fẹ́ ti àwọn èkó tó ti ẹ̀jẹ̀ ọba àwọn mọ́dẹ́lì ọba ó lè ṣe he can't do that ẹ sọ mí ẹ sọ mí a fẹ́ gbọ́ tuntun èyí tẹ wí lẹ́sìn yóò dá nǹkan kan ẹjọ́ yín rèé ẹ máa wí bẹ́ẹ̀ kiri. ìyàwó kábíyèsí sóbìnrin ṣé wọ́n fẹ́ ṣàní ṣé wàsíù fẹ́ ṣàní àbò fẹ́ rọ̀ tó fẹ́ ṣàní àbò fẹ́ rọ̀ bọ̀dé ọba kan ti fẹ́ sọ pé wọ́n fẹ́ tá ní ìṣẹ́ wọ́n kàn wò pé tá a bá ṣe báyìí bóyá ó lè rí mọ́ ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ kọ́ ló rí èwo la ò ní yọ̀ sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí bẹ́ẹ̀ kọ́ ló rí èmi la ò ní yọ̀ sí we are happy we give God the glory some people say attention of Auto Bola is in there though they wan buyan ẹ̀bùwà bùwà kò lè dùn wá ìpà tí wọ́n ń gbèsè lásán èébú tó ń bù wá yẹ̀yẹ́ yín o yẹ̀yẹ́ wọn ẹ̀ aláyọ̀nù sọ ẹ̀yà mú kọ́kọ́rọ́ ẹ̀ tilẹ̀kùn ètè ṣọ́bọ́lọ́ ẹ̀mẹ̀gbẹ́ yín kéjòkójò o ẹ̀ẹ́dẹ̀ yín kẹ́ẹ̀ẹ́dẹ̀ kó jáwé ẹ̀ mọ́ gbà mí pé silence is best answer for a fool òun ló máa ń jó wọn when some people are busy they want to engage me many people want to engage me in something wọ́n fẹ́ kémi àti wọ́n máa rò èmi tí kò level yẹn ah hey èmi tí kò level yẹn àbí ìdílé fún yín kẹrin ni ẹ jẹ́ ìdílé kẹ wò ó ah, ah. àná dé ẹ bẹ́ kí n ṣègbéraga sí yín ni ẹ má bínú mi ń ṣègbéraga kì í sí gbéraga lọ́rọ̀ mi ẹ rí ni ẹ rí ni ẹ rí lóko aṣọ mi ni wọ́n náà ni ẹ rí ni wọ́n náà ni wọ́n náà ni ẹ rí ni ah, ah, ẹ má jẹun ṣe gbéraga ọ ẹjọ ẹ ti rí Ọlọ́run kí ni gbogbo rádà àdágọ sí ẹ rí ni ẹ rọmọ ni ẹ wọ ọmọ ni ee eh, èwo ni gbogbo ránù kí wàá ní èmi ẹ̀rá yé orí burúkú mo tún ni mo tún dé kàpọ́ọ̀dì tù tì sí kí lẹ̀ ń sọ abeg ẹ jọ̀ọ́. ẹjọ́ iná fi mi ń jọ́ sí ẹ wò orí fàṣáṣì lélẹ̀ mo lo ẹ̀dọ̀ fàṣáṣì mo lo ẹ mo lo ẹ̀yìn fàṣáṣì mo lo wájú ẹ̀ mo lẹsẹ̀ kí ni gbogbo ládàá mo ju kọ́kọ́rọ́ sí ìkan rèé oríṣiríṣi kí lẹ̀ ń sọ ẹjọ́ jàre ẹ jẹ́ ká rí mú wọn ní ìrègírí ìlẹ̀kẹ̀ tẹ́ bá fẹ́ ra oríṣi ìlẹ̀kẹ̀ abeg i no dey like those things agbo tí mo jù láàárọ̀ lélẹ̀ yóò tún báṣọ mu ẹ rí kọ́là aṣọ mi mo lò ah, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run èwo la ò níyọ̀ sí iṣẹ́ pé ọ̀rọ̀ lèèyàn máa ń dá sí o lèèyàn kàn máa ń sọ tó pẹ́ nìkan nínú ẹnìkan kàn máa dáhùn ṣá don't engage me in rubbish if you are bored don't bother me ẹ sọ tuntun story èṣì àfẹ́ yẹn mọ́ bring your brain don't do shot after shot okay <laughs> use your brain abínibí yàtọ̀ sí ability bẹ́ẹ̀ ni ó jura wọn lọ àti hmm. rosula ó da orí facebook kò sẹ́ni tán celebrate lórí facebook yìí for the past mi ò tí rí o látijọ́ tí mo ti dé àti rosula wọ́n ní owó charity àwọn kan mo ní àdúgbò kan o ní ìkọ̀tún ṣe ni wọ́n ń pè mí àti àwọn àdúgbò kan wọ́n nídìí oúnjẹ ẹni tó bá bá mi rán àti rosula àti rosula mo sọ fún yín pé kẹ́ pè mí. Hey àǹtí àdìsá pè mí o nọ́mbà mi ti wà bẹ́lẹ̀ bùnmù níkẹ́ pè mí sórí aago eh. àǹtí rosula pè mí èmi ò ṣàkọsí yín mo níkẹ́ pè mí o nọ́mbà mi ti wà bẹ́lẹ̀ bù ẹ pè mí sórí aago nọ́mbà náà rèé o plus one four three eight seven double two two zero two one àǹtí rosula pè mí dádì mi jagaba mo níkẹ́ pè mí o. Eh, àwọn mọ́mí àjàyí yẹn náà wọ́n wọ́n wọ́n dà pé wọ́n ń fúnyàn lówó hmm. mi lè sọ pé kán pè mí báyìí hmm. àwọn ti yẹn ẹ̀hẹ́ madam kọ́ládé ẹ̀hẹ́ àwọn new speaker àwọn tí mo fẹ́ máa bá rò ń sìn tẹ́ bá ti fẹ́ kí n sọ̀rọ̀ mo àti ní àwọn news àwọn àwọn ní àwọn speaker tí mo jẹ mo jẹ dodo wọn wọ́n ṣẹ̀dé ni bíi Dino Malayi ṣe speaker on Facebook náà and he also preach <laughs> èmi àti wọn la fẹ́ máa rò la fẹ́ máa jọ lájọ one class èmi Dino Malayi ìyẹn one mo ti rí pé kọ́ládé ẹ àti tóyìn kọ́ládé àwọn náà ti di tíkà lórí fẹ́rẹ́ àwọn náà ń sọ̀rọ̀ lọ́hùn wọ́n tún sọ tìṣẹ̀ ṣe wọ́n ti understand mẹ́yìn irú àwọn àti ẹ̀hẹ́ ẹ̀hẹ́ àwọn màmá Esther Ajayi ẹ̀rí àá àwọn màmá Esther Ajayi àwọn náà máa ń preach lórí ibẹ̀ yẹn good ẹ̀sẹ̀ wọn máa ń sọ̀rọ̀ bó bá ṣe ń jáde báyìí àwọn àtọkọ wọn tún máa fọwọ́ kan ṣì kankan báyìí I used to be amazed pé à tí bá ti ṣe ìyàwó báyìí màmá àti ọmọ mo fẹ́ kọ́ ṣé mo gbogbo wọn you can learn things from them ṣé ti yé bẹ́yẹn àti tó yẹ inú ilé wọn fọ́ ilé wọn ṣí àtò náìsí náà wọ́n tún kẹ́rù síta bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ tún àwọn ọmọ wọn tún ń ju ẹ̀rù báyìí fúnra wọn wọ́n dẹ̀ àá àti wọ́n dẹ̀ ti help many things náà mo ti pàdé wọn many people mo dẹ̀ ti pàdé wọn pàtí rí custom lọkọ wọn náà àwọn náà wọn náà ní àti àdìsá yẹn náà charity wọn ní gbogbo nàìjẹ́ àti yẹn lówó ah that woman make money and e no get mouth no be mouth money ah original money original money <laughs> owó tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ owó tó kù kù owó tó ga sílẹ̀ ga sílẹ̀ owó tó ga sílẹ̀ olówó <laughs> àwọn olówó àwọn olówó nìyẹn <laughs> àwọn náà wọn àwọn náà blogger ni wọn wọn máa ń sọ̀rọ̀ lọ́hùn wọn blog ẹ̀ wọn fi sí ibẹ̀ yẹn àti tatún ni o ẹ̀hẹ́ tatuni tatuni àwọn ẹ̀hẹ́ mo ṣe máa wá sí ẹ̀ṣẹ́ àti dino malaya àwọn gbogbo ẹ̀hẹ́ blogger ni wọ́n gbogbo ẹ̀mọ̀ pàwọn dẹ̀ ń preach ẹ̀yẹ́ ẹ̀hẹ́ olórí Naomi náà ìyàwó kábíyèsí bẹ́ẹ̀ ni Ògúnwùsì mi ti ẹ̀ wá rí wọn lẹ́nu jọ́ mẹ́ta ìkan tẹ̀ wá preach lórí ibẹ̀ yẹn táwọn náà bá wá sórí Facebook so mo fẹ́ máa àwọn tí mo fẹ́ máa bá rò kó ṣe dandan kọ́kàn lọ kó tọ́ mi ìpẹ́ tọ́gì o ṣé gbogbo àwọn tí mo sọ yìí <laughs> inspiration jà <laughs> wọ́n lówó wọ́n gbé dání wọ́n tún pọ̀ lọ́hùn mẹ́ẹ́ mẹ́ẹ́ those people you no give me love again àbí kí ló ṣẹlẹ̀ gangan náà so òun lẹ gbọ́ yẹn aláàjì Wàsíù Àyìndé ọmọ gbọ́lá ọlá sùkàn mi ọmọ àlímọ́tì ṣàdí adéwálé fúnra rẹ̀ kapodi tutsi olùọmọ federation mayegun gbogbo general gbogbo gbogbo gbogbo general mayegun kafata olùọmọ federation kapodi tutsi aa ẹ wo tàlẹ́ntì ó bá lò bátìrì ti lò.